ضلالة وكل ضلالة في النار àríkẹ́ fún ọlọ́run ọba àtọ́ra líkún ìkẹ́ ọlọ́run ọba àti ìrà jẹ́jẹ́ tọ́ ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún Ọlọ́run Ọba pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ alqiyama lẹ́yìn náà kí gbogbo àwọn ọmọ ìyá Islam ní gbogbo àyè tí ẹnìkọ̀ọ̀kan wà tí a ti ní àǹfààní àti máa gbọ́ wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ọ̀rọ̀ tí a ń gbéyàwó lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ọ̀ràn jíjẹ insha Allahu ta'ala alẹ́ yìí ni a fi ọ̀rọ̀ náà ti síbi kan pẹ̀lú gbọ́lọ́wọ́ bá nítorí pé eléyìí tó gbẹ̀yìn nínú fatuwa àwọn afa sunna wàlíkù salam tí afa yìí kà ní kàfùkà òun ni a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí atọrọ ìsàmójúkò lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa lórí pípẹ́ kí ọ̀rọ̀ apẹ́wà díẹ̀ kí a tó bẹ̀rẹ̀ ọ̀ràn èèyàn kan tí ó ṣáájú eléyìí báyìí òun ló fa ìdíwọ́ ó ní à yanjú ilé tó wá sí pé tí a bá yanjú ẹ̀ so ó ṣeé ṣe kí nǹkan yẹn kí ó fẹ́ nira díẹ̀ àbí kó fẹ́ léwu fún yàn so òun ló fà tí àfi pẹ́ níwọ̀nba so àtọ́ra foríjì lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa láti ṣe àmójúkò fún wa lórí ilé báyìí nàmì insha Allahu ta'ala ilé báyìí tí a fẹ́ kà yìí tí a dẹ̀ fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni fatwa sheikh Salih Al-Uthaymin alayhi rahmatullah nínú tíra wa majmu'u fatawa wa rasail ibn Uthaymin àmọ́nu tíra tí jàbàtà ti kà á ó yàtọ̀ fún inú tíra tí mi ti ń ka yìí so tíra míì ni òun ti kà á tó yẹ sí pé wọ́n mú fatuwa sheikh yìí wá nínú tíra yẹn ni wọ́n mú fatuwa yìí wá sínú tíra tó ń ti kà yẹn ṣùgbọ́n bí tí fatiwa yìí wà nínú tírà sheikh òní èmi ti fẹ́ ka yìí insha allah ta'ala ṣùgbọ́n so síwájú kí àwa tó ka fatiwa náà a kọ́kọ́ gbọ́ bí ọkùnrin bí ọkùnrin muhammad bin ali jabata yìí bó ṣe ka sòtábà gbọ́ bó ṣe ka tán sọ̀wọ́ wa ṣe àgbéyẹ̀wò àwọn ibi tí ó ti da kéwúrú ibi tó ti sòjóró ibi tó ti tó ìtukùtù nínú fatiwa náà torí pé fatuwa yìí oúnjẹ kò yẹ pé ó ń ṣe ìkúnlọ́wọ́ fún òun ni lórí àgbọ́yé tó ń wà lórí ẹ̀ so ó ní fatuwa yìí ń ṣe ìkúnlọ́wọ́ fún òun fatuwa yìí ó ń gbé òun lẹ́sẹ̀ so náà ni ó fi kà á níbi tí ó ti ka tẹ́ra náà ṣùgbọ́n ilé tí ó yanilẹ́nu jù ni pé ọkùnrin Muhammad bin Ali Jabata yìí so kọ́lọ̀ ọba alẹ́gẹ́lá kí ó fọ́nà má àti àwọn ọmọ tí ó ń ṣì lọ́nà ní ìjẹjẹ níjọ alárúbá tó lọ ìjẹjẹ ọ̀sẹ̀ tó lọ so ní kíṣẹ́jì tó tún rìlíìsì lọ́jọ́ yẹn so ẹ bá rí àwọn ọ̀rọ̀ jákujàku àwọn ọ̀rọ̀ rédèrèdè tó ń tẹnu ẹ̀bọ́lẹ̀ àwọn ọ̀rọ̀ gbéraga tó ń ti bí odò ọkùnrin yìí bá ṣe fi hàn ayé tó náà bá ṣe ń fi ìjẹ́ olódò rẹ̀ hàn ayé tó náà kò yìí tó ń yẹ kó tó ń gbò lẹ́ni tí ń janu ẹnu ti báyé rẹ̀ jẹ́ ẹnu Allahi ẹ bá gbọ́ ọ̀rọ̀ tó sọ sáà ó ní ẹ ó ní kìí sì gbéraga náà ṣe rí àwọn tíra tẹ̀síìrù wọ̀nyí náà èmi ò nídìí ẹ̀ náà èmi ti ó ní kí n sọ̀rọ̀ gbéraga o ibi tèmi bá kéwu tèmi dé èmi ti kọjá nǹka tíra tẹ̀síru tèmi. <laughs> aláì olóhùn ti oníbi tóun bẹ́kọ̀ tóun dé yìí o olóhùn ti kọjá nǹka olóhùn òun ò nídìí gbogbo àwọn tíra tẹ̀síru iná òun ò nídìí ẹ̀. <laughs> wàláì ìbá plé rẹ̀ ìbá padà plé rẹ̀ ó sì ti wọ́n pọ̀ lànà ìbá plé rẹ̀ ẹ̀ gbọ́ bó ti sọ ó yẹ gẹ̀ẹ́rẹ́ sọ ni tẹ́rì pé ọkùnrin ìkáyì aláhi ìbẹ̀rù ọlọ́run ọba àlékẹ́lá ó jìnà sí ọkùnrin gan tàbí kó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run rẹ̀ kéré ó kéré gan léyìí tó yẹ sí pé ó fẹ́ẹ̀ mẹ́lì lápá lára rẹ̀ torípótẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba èèyàn ó máa sọ tí ó jáde lẹ́nu yàn ẹ wu ọ̀rọ̀ burúkú ìwọ tó yẹ pé èdè lárúbáwá gan ò gbọ́ o gbọ́ èdè lárúbáwá eléyìí sì ṣe pé bóyá wọ́n ní wọ́n ní kódà kì í sọ̀rọ̀ tá a máa búra mi báyìí ní tá a máa ń plé ni ní tá a máa ń plé tí gbogbo wa ti tẹ́ gbogbo ayé ti mọ̀ pé ọkùnrin yìí o kò gbére lárúbáwá wọ́n tó gbọ́ lárúbáwá tó sọ pé ò nídìí tafsir ó lóun àwọn ò nídìí ẹ̀ náà ibi tó ń hàlàwà alhamdulilayi ibi tó ń bẹ́kọ̀ dé lónìí o ò nídìí tíra tafsir ò àwọn gan lu tíra tẹ̀sí tó tó wọ́n rí fáwọn pé Ibn Kathir sọ báyìí ìmáàmù Tabari ìmáàmù mufassirin wọ́n bá ṣe tú wáyà yìí lélẹ́yìí gba alimamu Qurtubi tẹ́bá lọ wáyà báyìí nígbà kan sàlàyé ayà yìí kò ní báyìí sí kódà àwọn mashayikh wa sheikh abdulrahman sa'adi sheikh salih al-usaimi tó tún ṣe tafsiru lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn náà tún máa ń kó ti àwọn tafasiri tó ṣáájú <laughs> Allahu akbar kí á ẹgẹ́ bí àfáwà al-Baghawi bá ṣe sọ lélẹ́ inú tafsiru wọn ẹgẹ́ bí àfá eléyìí ló wò nídìí tafsir kò nídìí tafsir nígbà tí ó wá ṣe Sunday tó wá tẹ̀lé nígbà tó wá mẹ́rin wá ẹ̀rí tó wò fi nídìí tafsir wàláì nígbà tó wí kàtàkàtà wàláì káì ọ̀yẹ́ kíjà bàtà rí ẹni bá wí wàláì ó tó táìmù kan tí mo rí pé ìjàmbá táì ń tó ràn án ń tó máa ń rarú wọn ni kí wọ́n rẹ́ni tí ó bá wọn wí tààrà wàláyì tí ẹ bá ṣe pé àwùjọ tá a wà yìí tí ẹ sàwùjọ tó yẹ pé ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n fi ń darí wàláhì wàláhì jàbàtà ibi tọrọ rẹ ibi tọrọ rẹ dé ọ̀rọ̀ ìbáwí lókù ọ̀rọ̀ kan gbé jìyà lé lórí ni tọ́rọ àwọn kan bẹ̀rẹ̀ sí tẹ́yẹ̀ bá gbé jìyà lé wọn lórí wọn ní káwà burú tán sí kò àmọ́jọ́ tẹ́ bá fi wọ́n jófin irú àwọn tó gbọ̀ bí tiẹ̀ àwọn tí wọ́n àwọn toilet mouth bí tiẹ̀ wọn ní wọn ní sọ̀sọ́kúsọ mọ́ kí ẹ kàn máa kí ẹ kàn máa sọ ó kàn máa da fúrí ẹnu òye bá ní sọ ọlọ́wọ́ àlékè ló sànù wa ṣe eléyìí báyìí wàlọ́hí nǹkan ìbànújẹ́ pátápátá gbáà ni tó ń pè gbogbo ẹnikẹ́ni tó bá ní gọ́yọ̀rọ̀ tó ní owó ẹ̀sìn lára tó bá ń gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí yóò mọ kó nira báyàn yóò mọ kó bànújẹ́ báyàn pé káì so sẹ́sìn ọlọ́wọ́ba náà ló di yẹ́rí yẹ báyìí ẹ̀sìn ọlọ́wọ́ba náà ni àwọn èèyàn sọ di nǹkan tí ó ń kálukú kàn lè máa sọ tó bá wù nípa rẹ̀ báyìí ṣùkọ́nà wà lẹ́gbẹ́ lákúdà wọn kí ó ṣe àtọ̀nà àkóṣe àmọ̀nà àfáà náà àti àwọn tí wọ́n tẹ̀lé inshallah ta'ala so ma try láti play àwọn ibi tó ti ka ọ̀rọ̀ sheikh Salih Al-Uthaymin so akhiran eléyìí tí ó yanilẹ́nu jù ni pé ó ti fún àwọn ọmọ rẹ̀ ní yọ̀ǹda òun náà dẹ̀ ti stamp ẹ̀ pé bí àwọn ọmọ rẹ̀ ṣe ń pe aláṣẹ ní kéfì orí yẹn ó ní tó dáa náà nù pé báyìí nìsín ó ní kódà òun gan-an tó lẹ́yìn eléyìí tó ń ṣàlàyé fún títí sunday tó lọ yìí tí ò bá tún gbọ́ wọn padà pé ń kèfèrí kò mùsùlùmí jáde bí àkídà o ó sì lóun kọ́kọ́ ń ṣàlàyé fún náà lórí olóti kó sàkídà o mùsùlùmí jáde ẹni ọmọ bí yẹn ṣe mọ nǹkan tí yẹn ṣe ń lé ayé wàláì ẹ mọ n ti ń sọ gbọ́ òye wàláì n ti ń sọ òye because èèyàn tí òun kò mọ bí wọ́n ṣe ń lo ìdájọ́ ẹ̀sìn yìí ìwọ́n tó o bá ti lè mú àgbẹ̀ ó dẹ̀ tí ló kó sínú àkídà ó ṣe kí ni ó gbédàjọ́ lé lórí ni àwọn ọmọ rẹ̀ tó láyà àwọn ti gbédàjọ́ lé lórí òun náà dẹ̀ sọ pé ìdájọ́ wọn tán gbé lórí ẹ̀ pé ó ṣe kí ni àmọ́ wọ́n ti ẹ̀ o ìwọ sì ń lẹ́yìn eléyìí tó bá tún ti ṣàlàyé fún lẹ́yìn eléyìí tí ò bá ti gbọ́ kí ló ní ṣé bọ́rọ̀ àkídà ló kó sí ewu làlàyé tó bá jẹ́ pẹ́ lòmíì ni kò ní owó onídìí àlàyé ẹgbẹ́dájọ́ lórí straight pé ó ń ṣe báyìí ó ti kó straight náà ni ó ti kọ́kọ́ di kèfé yí báyẹn náà màá kọ́ kàfárẹ̀ mọ́lẹ̀ náà màá ṣe wá sàlàyé fún irú àbáwò lẹ́yìn máa ń sàbò sí báyìí báwo lẹ́yìn máa ń sàbò sí báyìí ẹ tí ẹ kèmí ara yín wàláhì ẹ̀sìn ọlọ́wọ́ bá máa ń ṣe kèmí máa ń ṣe politics ẹ̀sìn ọlọ́wọ́ bá yé òkè politics tó yẹ pé ẹni tó bá ti ríra nísìnyí ó ní àwọn ọ̀nà tí a máa gbà lò ẹni tí ó bá ti bìlọ́ǹkì sí kọ́kọ́ sí ó láwọn ọ̀nà tí a máa gbà lò ọ̀tọ̀ ilé báyìí burú gan ríra nísìnyí so ala kulli hal so kọ́lọ̀ wà ní kíra kí ó sàmọ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa so ẹ jẹ́ kí n play eléyìí tí mo fẹ́ play insha Allah ta'ala torí kí àsìkò kí ó ń bà lọ́mọ alọ́wọ́ bismillah. àlàáfíà òṣèlú ìgbàdúrà tó ń bọ̀ ìgbàdúrà tó ń bá ti fa aláwọ̀ lè dúdú lábẹ́rẹ́ yà agbọ̀dọ̀ jẹ́ mi ẹ̀ wọ́n jẹ fún bèbè ó di ó di ilé ìtàn mi lọ́pẹ́ ilé ìtàn mi lọ́pẹ́ náà ó fẹ́ jọra wọn ni. ṣé ìbálòpọ̀ ní ibi ọ̀rẹ́ ẹran níbi ìgbà yìí? oye ṣe tó fi kún fún kọlọ ọkà yẹn ìgbà ọ̀rẹ́ náà yà oúnjẹ òní ìlànà àtẹrí pàtàwà tó kù tèmi tèmi nǹkan ló ti sẹ́ra yẹn oúnjẹ wọn pàtàwà rẹ wá sílẹ̀ ok ẹ wá lọ ibi àbí ẹni nílà ẹ wọ sá o ilé ìṣe yìí o ọkùnrin ìfẹ́ ìfẹ́rù yẹn ìfẹ́rù yẹn ìfẹ́rù yẹn tọ́ba ti ní pé ọ̀rọ̀ tó kọ̀ ọ̀gá tọ́ba ti lé ọ̀dà kò sí tó bẹ́ẹ̀ wù yẹn.

yahudi àti nasọra ọ̀pọ̀ mbẹ ẹhẹn oye kọlí tóbi àdìláàdì wàlí àlàdì wùtà wọn ló kọ má àyèmáyé ṣe àyèmáyé èyí kù sí wa gẹyẹ wọn ti máa tún sábà ní àlàdé ní sọrí ká ti sẹrẹ yìí yà fọmí yà bí a ti ń tú ẹ òbá tí òbá sẹrí àmú tí òbá sẹrí sẹrí àmú ó wà mbẹ tó lágbára màmá wọn tó fi ápè ìjọba ẹhẹn kí ni kájú káwọn fẹẹ jẹ ẹran sábà pa màálù náà kàdé bí a ti mọ sí tó tó ẹgbẹ ń ọ̀rọ̀ yìí láì tí mi kò tọ̀jú àádọ́ra o abẹ́kẹ́ ìtàlá ipò àti ìbáyé tèmi ìlú ẹ máa lọ́kàn tó kọ́kọ́ mi àlìjáwá wàlá ẹ máa wó yóò sára tù ìdáwó yìí àyè ìlànà ẹ̀dùnmọ̀ rẹ̀. àti mẹ́kẹ̀ ló ń gbà ní wọ́n bá agbọ̀dọ̀ wọn bó ti jẹ́. èmi fọ́ mo tún ẹni tó tún fún mi o ti tó lẹ. ẹ̀kọ́ dáadáa ìgbà òun àdúgbò dání yóò sára tù ìgbàgbọ́n àyẹ̀jọ́ ìlànà èyí tó bá bá ń gbàgbọ́dọ̀ wá àtọ́wọ́jẹ̀ ń gbàgbọ́dọ̀ wá ní ìlúwájẹ̀ ń yẹ̀ lágbọ́dọ̀ wá. ابلغ المفاتحة مما تحل بدئتها وهم المسلمون أهل الكتاب اليهود نصارى àdídẹ ẹ̀kọ́ tábàtì mọ̀ọ́kẹ́ ni tábàmọ̀ kàdídẹ ẹ̀kọ́ ó borí lórí àgbà wa àmọ́ ó ń gbà ẹ tó bẹ̀rẹ̀ yìí nínú àwọn tó tó sí ẹran ní jìnnìkù bí alùpùpù bí ìyàwó bí wà náà tọ́ra tọ́jú àti ìwàsílẹ̀ ìsàmàlẹ̀ òtítọ́ bẹ́ẹ̀. báyìí náà ṣàkàtù náà tá a bá ti rí rí àmọ́ tó ti jẹ́ tá a bá ti rí rí àyè ìgbàdì rẹ̀ lẹ́yìn àwọn ìmọ̀ ìjẹ́ ẹni tó ń bẹ̀rẹ̀ yàrá ní àwọn ìṣètò àlàyé فإن غلب على ظن على أن الزانية يهود واجب

àwọn àfẹnà máa pa ni kì í ṣe pé láìsí láìsí ìyàwó tó yàtọ̀ sí láìsí mùsùlùmí ogun ẹwà àlejò ìrètí láì náà fọ àwọn àtìsí kan tó wà tó tàbí tó tàbá ìhùnà oníkẹ́ni ìtọ́wàmù hùnà oníkẹ́ni. nígbà tá a káwọ́ àjù báwọn tó ti ẹni sí àwọn àbá àti wọn gbà pé tó tí wọ́n ti jẹ́ ìyàwó sí àjọ sọ́ra wọn. tá a bá rí wọ́n dárúkọ àwọn kan sọ́gbà tó nígbà táwọn àti ìjọba balẹ̀ pẹ̀lú àwọn ìjọba ní ara wọn ẹgbẹ́ tí wọ́n dalẹ̀. pé ìlú ọ̀rọ̀ sí àwọn ìdùnnà ẹ̀yẹ kọ́lù kàn wá. tọ́wá ní ọ̀yìnbá káwọn ẹ̀gbọ́n àlejò kan ní alẹ́ lẹ́sìn ìyá tàwọn náà lè sàmù àlékún ní àlùkìtà. tí wọ́n yẹ fún ọdún pé ṣe ìgbà yìí bí

تعتبر المراتب الآن خمس حالات شوف شوف كلامه طبعا إن العلماء الأوروبيين ما هو كان إذا علمنا تعرفنا أن الزبائن من أهل الكتاب سواء يهود أتصال بين فالذبيحة حلال كانت حلال وجميل إذا غلب الظن أن يجب إذا غلب الظن أن يزاد من هذا الكتاب فذبيحة حلال bàbá ti mọ̀ gẹ́gẹ́ láti fún dání ẹni tó gbára yìí báwọn yàrá ìdí àti nàtọ́ra ni bẹ̀bí àlàyé kiri àlàyé. ìdá àjàkàtìlà àwọn àti ìlú ti àlẹ́ tó báyìí gbogbo wọn kàtà ní ọdún ọ̀rọ̀. ẹ̀rẹ̀ sáfà yẹn àwọn ọmọ ọ̀gbọ̀rọ̀ jẹ́ ìgbà tí ọ̀rọ̀ àyà ìjọ ìrọ̀lọ́ tó wá yẹ pé orúkọ ọ̀dọ́ ti tó orúkọ tí a lè gbàgbé ha ibẹ̀ tó fẹ́ ẹ̀rọ ìyẹn ní ìwé ìyá ìdìbà lóye tó yàrá tó sọ bẹ́ẹ̀ yàrá bá mi gbé ọ́ tó sọ pé tó lè pe yàrá tó àti ọ̀bọ̀ra ní ìlú ló pa bàtà ní adúkọ̀rọ̀. Kí ló ń lọ? ẹnna yẹn àrọ́ọ̀mù ni ní ti yé ti ó ti yé báwọn. láti wá wó àyìnlá jálàbà àlùfáàbí àlùfẹ́ ní àyèjìta tí wọ́n tún kó orí fún ẹgbẹ́ ẹni tó fẹ́ra kẹ́hẹ́sẹ̀ yahudi àti ọ̀tọ́ra tàbí adó àwọn. ìyàrá yóò lọ́nà tó ń wa mú sílẹ̀. wàá wáyé orúkọ yóò. naam <clears throat> alhamdulilayi so ka tó jẹ́ kí n pè ẹ̀ tábàyì ó ní pé mo fẹ́ tún kíní yẹn kà lódìdí tí n bá tún wá tún kà lódìdí inṣàlá mà á play kíní ilé ẹ̀kan sí so so that ìgbà yẹn so yóò lè àwọn ibi tó ti sí àwọn àbòsí àtàwọn ìtúkùtù yóò lè hàn àwọn tí mo play yìí oríṣiríṣi àwọn ìtúkùtù pọ̀ mbẹ́ gan àti oríṣiríṣi àbòsí gbogbo àwọn nǹkan tí ò sí nínú ẹ̀ ló ń fi kún nítorí pé ó lè bá a lú ẹ̀ mọ́ bákan náà ìtàbùkù àwọn ìtàbùkù àwọn àfà ó wà nínú nǹkan tó ń ṣe inú nǹkan tó sọ mí báyìí ṣé wà nísìnyí so ẹ rí i pé kò ní ẹ̀kọ́ bí yẹn ti ń bá àwọn àfà lò ní ọkùnrin Muhammad bin Ali Jabatai kò lẹ́kọ̀ọ́ bí yẹn ti ń bá àwọn àfà lò òun náà lọ́fà ló fi jẹ́ pé ìmọ̀ náà ń sọ̀tà tiẹ̀ náà ìmọ̀ ń ṣe ìmọ̀ ń ṣe ìmọ̀ ń ṣe ìgbógun fún ìmọ̀ ń bàjà kò ní báyìí nísìnyí so jabata kódà pẹ̀lú bí ṣe ń ṣe yìí bó tún padà wá tó bó tún padà wá ẹ̀rọ òsínlé kéwú gan ìròpó lè mọ kéwú nítorí pé àwọn tí ó jẹ́ àwọn tọ́lọ̀ bá lè ga fi ta kókó mọ̀ kò ní ẹ̀kọ́ pẹ̀lú wọn tí wọ́n ní sèyí so téèyàn bá dẹ̀ ti lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn tọ́lọ̀ bá lè kẹ́lá pọ́nlé sòun nǹkan báwọn ọlọ́wọ́ bá lè kẹ́lá o irú ẹ̀yẹ báyìí ọlọ́run bá lè kẹ́lá kò ní síjú àánú wúrú yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá lè kẹ́lá kó dákun kí ó ṣàánú wa kí ó sọ wa fún bí àwọn irú àwọn kan báyìí. náà ẹ jẹ́ kí a wo majmu'i fatawa wa rasail ibn Uthaymin tí ó kà yìí kábà lọ wo nínú ẹni ní al shamila torí fóònù ẹni tó bá ní lọ́wọ́ kọ́lọ́wọ́ page four hundred and forty two ní mujalladu ẹlẹ́kẹ̀ẹ́dógún volume fifteen ìdí ẹlẹ́kẹ̀ẹ́dógún ojú ewé four hundred and fourteen ọgọ́rùn-ún mẹ́rin ó lé ogójì àti méjì fatwa number one thousand one hundred and eighty-two fatwa number one thousand one hundred and eighty-two wọ́n ní wàásù ìlà fàgbélà tó sheikh wàfàkọ̀wò Allahu ta'ala wọ́n bí ọlọ́lá wa àgbàfáàní kọ́lọ̀wà lẹ́kẹ́lá kí ó bá wa fi wọ́n ṣe kòǹgẹ́ rí wọ́n bí wọ́n léèrè wọ́n ní la yakhfa ala fadilatikum wọ́n ní kò pamọ́ sí ọlọ́lá jùlọ yín anna duwala ahlil kitab wípé àwọn ìlú àwọn táa fún ní tíra àwọn ìlú tó yẹ pa àwọn ni wọ́n ní ìlú náà tó ń darí ẹ̀ fi hadhihi al ní àwọn àsìkò tá a wà yìí ní àwọn àsìkò tí wà yìí khalīṭun min ajnāsin khalīṭun min ajnāsin wọ́n ní oríṣiríṣi ìran àwọn èèyàn òun ni wọ́n kójọ papọ̀ síbẹ̀ kìí sáwọn ahlul kitaabu nìkan ni ó wà láwọn ìlú wọ̀nyí kìí sáwọn yahudi àti nasara oríṣiríṣi ìran àwọn èèyàn ló wà ń bẹ àwọn tí ó gbà pé Ọlọ́run bá ń bẹ wọ́n ń bẹ ń lu wọn àbí òsì ń lu wọn ni àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń bọ náà wọ́n bẹ̀ ń lò wọn àwọn tí ń bọ màálù wọ́n bẹ̀ ń lò wọn oríṣiríṣi àwọn èèyàn ló wà ń bẹ àwọn mùsùlùmí náà jẹ́ wà ń bẹ àríbẹ̀kọ́ ni ní àwọn ìlú àwọn tó ìlú àwọn ahlul kitab wọ́n ní kọ̀pámọ́sí ní pé nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́ báyìí wípé annaduwala ahlul kitab pípé dájúdájú àwọn ìlú táwọn alùkítàbù ń darí tó ẹ́pà wọn ni wọ́n ní ìlú náà fi hadhihi al-ayyam lásìkò táwà khalitu min adnasin wa diyanatin mukhtalifatin bákan náà oríṣiríṣi ẹ̀sìn ló wà ń bẹ wa shubhatu dhabhi ala ghayri tariqati shar'iyyati qawiyatun wọ́n ní ìrújú káwájú ẹran lójú ọ̀nà tí ó ojú ọ̀nà ṣẹ̀ríyà mu ó lágbára nínú àwọn ìlú tó bá rí báyìí nítorí pé àwọn tán wà ń bẹ irúwá ògìrì wá ni oríṣiríṣi ẹ̀sìn ló wà ń bẹ kèésà àwọn yahudi àti nasọ́rọ́ nìkan àwọn christian àti jew nìkan kọ́ ló wà ń bẹ àwọn oríṣiríṣi àwọn ẹ̀sìn míì náà rò papọ̀ mọ́ wọn nígbà tó ti rí báyìí ìrújú wípé wọ́n lè dú ẹran lọ́nà tí ọ̀bá ìsìláàmù mu ó lágbára ń bẹ gan ìrújú yẹn lágbára pé ah possibility pé àwọn ọ̀nà tí wọ́n bá gbà dú ẹran kọ́ àwọn ọ̀nà tí ò bá mu ni ó lágbára famal hukmu fi akli dhabaihihim wọ́n ní kí ni ìdájọ́ kí ni ìdájọ́ tó wà níbi jíjẹ irú àwọn ẹran tó bá wá láti irú àwọn ìlú báyìí wa hal hunaka tafsilu fi hadhihi al-mas'ala wọ́n ní àti wípé ṣé ìfọ́síwẹ́wẹ́ àlàyé ń bẹ lórí àlámọ̀rí ẹ̀sìn yìí narju minkum tawdiha hadha al-amr wọ́n ní à ń fẹ́ látọ̀dọ̀ yín à ń rẹ̀kàn látọ̀dọ̀ yín kẹ́ẹ̀sí àlàyé ní yékéyéké lórí àlámọ̀rí fa innahu muhayyirun lana wọ́n ni tó pé àlámọ̀rí nǹkan o ń kó dàmú bá wa àlámọ̀rí yóò ṣe gẹ́ni o ń kó dàmú bá àgbọ́yé wa na jama'a gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ìdájọ́ fiqh ìdájọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yóò ti mọ̀ pé ni ó ń nínú ìdájọ́ yìí ìdájọ́ bí ìdájọ́ àwọn kan àwọn agbègbè kan ni wọ́n ń béèrè àwọn ìlú wo ìdájọ́ ni ìlú tó jẹ́ pé àwọn yahudi sọ́rọ́ àwọn ni wọ́n lùlú yẹn bí ni so àtàwọn ìlú tó jọ bẹ́ẹ̀ tó yẹ sí pé àwọn yahudi àwọn nasọ́rọ́ àwọn ni wọ́n ní ìlú yìí irú ìdájọ́ ìlú yẹn ni wọ́n ń béèrè ṣẹ́rí ìdájọ́ ìlú tó yẹ àwọn yahudi àti nasọ́rọ́ ni wọ́n ní yìí ẹ̀ lè lo ìdájọ́ yẹn fún àwọn ìlú míì tí èsẹ̀ tàwọn yahudi àti nasọ́rọ́ gẹ̀ǹkè wá tún ṣe wípé ìjẹ́ ìlú yahudi àti nasọ́rọ́ ló ń ba àwọn ilé lẹ́rù nítorí pé wọ́n ti mọ ìdájọ́ jíjẹran yahudi àti nasọ́rọ́ pé n tó tọ́nu ìsìlámù ni àmọ́ in tó ń bà wọ́n lẹ́rù ni pé ìlú yìí o khalitun min ajnasin wa diyanatin mukhtalifatin àwọn ìlú àwọn yahudi àti nasọ́rọ́ lásìkò tá a wà yìí oríṣiríṣi àwọn èèyàn oríṣiríṣi àwọn ẹ̀sìn ló wà ń bẹ̀ a ti mọ́ títẹ́ ẹran mùsùlùmí tó bá pa pé jíjẹ ni nínú àwọn tó lè pẹnẹtá jẹ ló mùsùlùmí àbẹ́ẹ̀kọ́ ni a ma ẹran yahudi àti nasọ́rọ́ ipé nú ẹran tọ́nà ọba àdíká yọ̀nda fún akájẹ ni ṣùgbọ́n àwọn ìlú àwọn ẹ̀sìn míì náà tó rò papọ̀ pẹ̀lú wọn bẹ̀ tí wọ́n kí ń ṣe mùsùlùmí wọn kí ń ṣe yahudi wọn kí ń ṣe nasọ́rọ́ àwọn tó yẹ pé àwọn míì tó yẹ pé wọn ti ẹgbà pọ́ náà bá ń bẹ ni àwọn míì tó yẹ sí pé màálù ni wọ́n ń sìn àbí iná ni wọ́n ń sìn àbóríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń sìn tó yẹ sí pé ẹran jíjẹ tí wọn haram ni gbogbo wọn ni wọ́n kúnnù lùyìí àwọn tí àwọn eléyìí dẹ̀ ní lásìkò yí àwọn Yahudi àti Nasara kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé ẹlẹ́sìn àwọn ọlọ́gbọ̀rọ̀ pẹran fún wọn àwọn ń jẹran lọ́ní láì ṣe ìyàtọ̀ láàrin so wọn ń béèrè nípa ẹran tó bá wá láti inú òru náà ẹlẹ́kùn sebi lọrin ṣe lélẹ̀ naam ṣe fatuwa ti lọrin lélẹ̀ ṣe àwọn ní lọrin ṣé àwọn ní pẹran fún wa ní báyìí subhanallah wọ́n ń bèèrè nípa àwọn ìlú ló fi jẹ́ pé àwọn dúwálù ahlil kitab ni wọ́n ń bèèrè nípa rẹ̀ nítorí pé irúwá ògiri wá ti wà ń bẹ̀ so nígbà tó wọ́n ń bèèrè nípa irú nǹkan báyìí ẹ wá gbọ́ nǹkan tí sheikh sọ fa ajaba qailan sheikh ibn Uthaymin wọ́n wá dáhùn wọ́n wá fèsì lẹ́ni tí ń sọ wípé wọ́n ní yushtaratu fi dhabhi an yu'lam àti ní májẹ̀mú inú májẹ̀mú ẹran tí inú májẹ̀mú ẹran dúdú táà lè jẹ òun náà ni pé an yu'lam òun náà ni pé ká mọ̀ nípa ẹran ìgbà tó wọ́n wá sọ tí ó tù bíi ọwá ń tu nítú wípé ẹran tá a bá fẹ́ jẹ o a gbọ́dọ̀ mọ èèyàn tó pa pé ǹjẹ́ ara wa ni àbí kò ń tara wa nǹkan tí ṣe sọ́lì tèmi dẹ̀ ń sọ bí báyìí ni pé a gbọ́dọ̀ mọ̀ ǹjẹ́ àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ àti pẹran fún wa òun ni wọ́n pẹran yà àbí kìí sà wọn tá a bá ti mọ̀ bóyá àwọn tó lẹ́tọ̀ àti pẹran fún wa ni wọ́n pa kò nídìí kọ́ máa wádìí ẹ̀ńtọ́ pẹ ẹ̀ńtọ́ lẹ́tọ̀ àti pẹran yẹn nǹkan tó wà mí báyìí yóò padà yé sí insha Allah yustaratu fi dhabhi an yu'lama aw yaghliba ala dhann anna dhabiha mimman tahillu dhabihatuhu wọ́n ní bákan náà tàbí kọjá pé ó borí nínú ẹ̀mí wa gbà ó tún fẹ́ ó ní àbíkọ́jẹ́ pé àbá wa borí àbáwa kọ́ ló borí bí báyìí wọ́n ní àwòyé ìrìnbà àìlàzọ́n tàbí kọ́ yẹ pé ó dá wa lójú ó lékè nínú ẹ̀mí wa ó lékè nínú ọkàn wa anazabiha wípé ẹni tó pa ẹran tá a fẹ́ jẹ yẹn o mímọ̀ tẹ̀hílù dẹ̀bí hàtùhù kọjá sí pé ẹni tó yẹ kí ó pẹ̀rọ fún wa ká jẹ lọ́jẹ́ kọjá sí wípé ẹni tí ó tọ́ kó pẹ̀rọ fún wa ká jẹ ni tá a bá ti mọ̀ yí pé ẹni tó pẹran fún wa yìí ẹni tó tọ́ tọ́ ẹ kọ́ pẹran fún wa ká jẹ ni kò ní ìdíkọ́ ẹsẹ̀ máa wádìí ẹran yẹn mọ́. ṣéèkì wá ka ìran àwọn èèyàn ìran ní ìran èèyàn tó tọ́ tọ́ ẹ kọ́ pẹran tọ́ ọ bá ti mọ̀ pé yìí kan nú àwọn ìran àwọn èèyàn yìí lọ pẹran gbàgbé ẹ̀ máa jẹ ẹran yẹn lọ. ṣéèkì ní wàhùn almuslimun àwọn náà ni àwọn mùsùlùmí àwọn tí ó tọ́ láti pẹ̀rọ fún wa ni wahum al-muslimun àwọn mùsùlùmí ibi tí òun ti wá ní problem rí ṣéèkì níta bá ti mọ̀ pé mùsùlùmí lọ́pẹ̀ẹ̀rán tí àwọn pẹ́lú ìgbàlá ti mọ̀ pé mùsùlùmí lọ́pẹ̀ẹ̀rán mùsùlùmí a ti fi islam rinlẹ̀ fún àṣẹṣẹ ní máa wádìí mọ́ wípé ṣé irú mùsùlùmí yìí ṣé máa ń wá lẹ́kṣọ̀ wa àbí ìwá lẹ́kṣọ̀ wa tó bá nísìn tó ti jáde kónú ẹ̀sìn àbí ó ti jáde kónú ẹ̀sìn ṣé aláṣìmọ̀ pé ìpìlẹ̀ ẹni tọ́pẹ̀ẹ̀rán fún wa mùsùlùmí ni ṣéèkì ní kó jẹ́ pé àwọn tí a mọ̀ mọ̀ tí a fẹ́ jẹran wọn ni àwọn tó yẹ pé ó tọ́ fún wa láti jẹran wọn tó bá pa wahum almuslimun àwọn náà làwọn mùsùlùmí jàbàtà ń bí báyìí òun ọ̀wá gbarú ilé ìwọlé pé kán jẹ́ mùsùlùmí náà òun ọ̀gbà ipẹ́ nìkan bẹ tó jẹ́ mùsùlùmí àyàfà ọmọ lẹ́yìn rẹ̀ ló fi jẹ́ pé pọ́blẹ́mù tó ní òun náà ni àwọn mùsùlùmí gangan ni pọ́blẹ́mù tiẹ̀ pé òun tẹ̀ wá ní òṣùwọ̀n tí ó fi mọ mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ òun nígbà yí tó pẹ́ ká mọ̀yàn ní mùsùlùmí nù àfikọ́ jẹ́ sí pé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ síákà tí ń pẹ́ ọgbọ̀dọ̀ síákà tí mo mí nìyẹn kẹjẹ pé kọ́mọ jẹ́ ìsíákì o ọgbọ̀dọ̀ jẹ́ ìsíákà ọmọ lẹ́yìn rẹ̀ tí ń pẹ̀rẹ́ ń pàtà ó nìkan ní mùsùlùmí tó wà ń bẹ̀ àtòfi àwọn ọmọ alápàdà ó tún ti jọ ìjàmbá tá mi mọ ni mo mọ ló jẹ́ wa so mo tún gbọ́ báyá ọ̀dà kọ́ra pé ọ̀dà tó kọ bọ́lájí kan bóyá bọ́lájí yẹn náà ṣe má gbàgbé ó kọ yẹn nínú àwọn lẹ́kṣọ̀ rẹ̀ kan nígbà tó fi bẹ̀rẹ̀ tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ṣíṣe rọ́jù lórí ọ̀rọ̀ a pé mo ọmọ lẹ́yìn rẹ̀ ni ó tún bọ̀rọ̀ jẹ́ mùsùlùmí tọ́ mọ̀ ìfi ìsìláàmù rinlẹ̀ fún àwọn èèyàn pé ẹ̀dàkùn nílọrin àwọn onípẹran naam àwọn mùsùlùmí ṣéèkì ní mọ́jẹ̀mú nìyẹn ká mọ̀ yí pé àwọn tó yẹ kọ́ pẹran fún wa ní àwọn wo náà ni wahum al-muslimun àwọn mùsùlùmí àwọn onípẹran pàtà àwọn onípẹran ní àwọn ibi tó ti pẹran nílọrin àwọn mùsùlùmí kò síyèméjì mẹ́ so ìwáyẹ̀jẹ̀ máa tanáwádìí àwọn mùsùlùmí yẹn àbí ìmọ̀ kẹfí sí wọn àbí ìmọ̀ sọ pé àní jẹran tí mùsùlùmí pa àkídà kọ̀wárìjì ni àkídà lọ́ba wọn débẹ̀ wọ́n láwọn alákọ̀ọ́kọ́ nìyẹn wà áhàlùl kìtàb tàbí kọ́ jẹ́ àwọn tá a fún ní tíra yahudi àti nasọ́rọ̀ aliyahudu àti nasọ́rọ̀ àwọn yahudi àti nasọ́rọ̀ kò yí báyìí nísìnyí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n lè pẹran tájẹ alákọ̀ọ́kọ́ àwọn mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì àwọn yahudi àbáwọn nasọ́rọ̀ fàyíza ṣakakna wọ́n ní tàbá wá ń sẹyẹ méjì alizabihu minal yahud pé sẹ́ni tó pẹ̀rẹ̀ yìí sẹ́nu yahudi lọ́wà ni awin nasọ́rọ̀ àbínú nasọ́rọ̀ lọ́wà fàyín gọ́lába alazon wọ́n ní tọ́bá yẹ pọ́ bá lékè nínú ẹ̀mí wa tọ́bá yẹ pọ́ bá borí nínú ẹ̀mí wa wọ́n ní ẹmọ̀ wọ́n sí o wọ́n ní tọ́bá yẹ pọ́ bá ń sẹyẹ méjì lórí ẹni tó pẹ̀rẹ̀ ṣé ẹni yìí sẹ́nu yahudi lọ́wà ni àbínú nasọ́rọ̀ táà lè jẹ́ ẹran wọn wọ́n ní tàbá ń ṣe èméjì yẹn ó wá ní lẹ́yìn tá ń èméjì fa in ghalaba ala zanni tó bá yẹ kí bá ṣe ń ṣe èméjì yẹn in tó borí nínú ẹ̀mí wa tẹ̀gbẹ́tẹ̀ yẹn bá ń ṣe èméjì lórí ìkan ìkan tẹ̀ bá ń ṣe èméjì iyèméjì ju ẹlẹ́ẹ̀kejì lọ ìtàwọn máa ń gbà lérò pẹ̀lú pé nǹkan gọ̀ lábà lórí zọ́nù yẹn nìyẹn pé nínú tó rò elé tó lékè níbẹ̀ elé tó lékè nínú ròyíròyí tí ń bẹ lẹ́mí rẹ̀ wọ́n tó bá jẹ́ pé tó lékè nínú ẹ̀mí òun náà ni wípé anazabiha yahudiyun wípé tó bá jẹ́ pé tó lékè lórí ẹ̀mí rẹ̀ ni pé ẹni tó pẹ̀rẹ̀ yìí yahudi ni àwọn nasrani abẹ́ ń tó lékè nínú ẹ̀mí rẹ̀ ní pọ́jẹ́ nàṣọ́rọ́ ní ọjọ́ christian fàbẹ̀rí hatu halalu wọ́n ní irú ẹran báyìí halal ni ẹran tá ń tẹ èyí méjì ṣùgbọ́n tó lékè lórí ẹ̀mí wa ìláfisè dájọ́ òun náà ni pé ah ní tó borí lórí ẹ̀mí mi ni pé mo rò pé yahudi lẹ́ntọ́pọ̀ ẹran yìí ah ní tó lékè lórí ẹ̀mí mi ni pé mo ṣe ń wẹ ni yíò nàṣọ́rọ́ lẹ́ntọ́pọ̀ ẹran yìí nàṣọ́rọ́ ni ni wọ́n ní ajẹ́pẹ́rú ẹran báyẹn halal ni wa ìdá àwọn ah, ní wà in ghalaba ok wọ́n ní tọ́wọ́ yẹ pé yahudi dàbí nasrani fadhabihatu halalun wọ́n ní wa idha anna ghaliba dhann anna alladhina yatawallawna adh-dhabha laysu min ahli kitab wọ́n ní tọ́wọ́ jẹ́ sí pé in tí ó borí nínú ẹ̀mí yẹn ni wípé àwọn tí ń pa ẹran wọn kì í ṣe wọn kì í ṣe kan nínú àwọn tá a fún ní tíra wọn kì í ṣe yahudi àbí nasọrọ fadhabihatu halalun haramu wọn ni ẹran yẹn haramu ni ọmọ jẹ ó túmọ̀ sí pé ṣókùnmù bíbáyìí ń tọ́ borí lórí ẹ̀mí yẹn ni tí ẹ bá ti ń ṣe èméjì nígbà tá a bá ti ń ṣe èméjì eré tó bá lékè inú ẹ̀mí wa láfìsì ìdájọ́ tó bá yẹ pé tó lékè inú ẹ̀mí wa ni pé yahudi àbí nasọ́rọ́ àbí mùsùlùmí lọ́pa á jẹ àmọ́ tó bá yẹ pé tó lékè nínú ẹ̀mí wa ni pé kìí ṣe yahudi kìí mùsùlùmí kìí nasọ́rọ́ lọ́pa irú zẹ̀bí àyẹn haramu ni wàyí ìdá ṣàkàtìnà wọn ní tàbá wa ń ṣe fàzẹ̀bí àtù haramu àti pé ẹran jíjẹ ti di haramu ni fasọ́rọ̀t almarotibul an khamsa àhàláàtì wọ́n ní àwọn ìpele ẹran táà lè jẹ àbí àwọn tán lè paran táà lè jẹ wọ́n ló wá di márùn báyìí ibẹ̀ ló ti wá sọ wípé oníṣẹ́ẹ̀kì wọ́n fẹ́ràn àròyé kí a máa sọ wípé àgbàlagbà ó fẹ́ràn àròyé èébú ni àbí àbẹ́yìn kẹrìjá ẹ̀fẹ́ràn àròyé gan ṣe ẹ bá léyìn ń sàròyé ṣe èbúrú àbẹ́yìn tó bá yẹ pọ́n fẹ́ pọ́n àfà lé ní kí àwọn ah, oníṣẹ́ṣe fẹ́ràn àlàyé gan àlàyé ni òun ló mú ẹ̀kọ́ dání ọmọ tó bá lẹ́kọ̀ọ́ àròyé òun èébú ni torí pé wọ́n yí lè bú àgbà àbí kíyàn pé kíyàn pé ṣe kíyàn pé àfẹ́ẹ̀sìn láláròyé kò yẹ bá ní sí kíyàn pé àfẹ́ẹ̀sìn ní aláròyé tẹ̀párárò yẹ gbogbo nti a gbogbo tí a ti ń tọ́jà àti tí ọ̀dà làwọn máa ń kójọ bíyàwó kan ṣe kọ́kọ́ bí kìíní kan bí ẹnìkan ṣe górí ẹnìkan ní lọrin bẹ́ẹ̀nìkan ṣe górí ẹnìkan ní Ìbàdàn bí àwọn olè adigunjalè kan ṣe fún ìyẹn sì máa pín ẹni pé àfà fẹ́ràn àròyé súnà fẹ́ràn àròyé inú wọn fẹ́ràn àlàyé à ń kọ́ nìyẹn bí yẹn ṣe máa ń ya sheikh ní àwọn ọ̀nà márùn-ún ló pín sí alákọ̀ọ́kọ́ idha alimna anna dhabiha min ahlil kitab alákọ̀ọ́kọ́ ni pé tá a bá ti mọ̀ yípe ẹni tó pa ẹran yìí nínú àwọn yahudi àti nasọ́rọ̀ lọ́wọ́ fadhabihatu halalun ẹrú ẹran tá pa yìí ẹran tá pa yìí halal ní ká jẹ ẹlẹ́ẹ̀kejì idha ghalaba idha ghalaba dhann anna dhabiha min wọ́n ní tó bá àjẹjára ọ̀kọ́ ni pé bá mọ̀ tá àti èméjì rárá tó dá lójú pé àwọn yahudi àbí náà sọ́rọ́ lọ́pẹ̀rẹ̀ wọ́n lè ran yẹn halal ni tá bá ń ṣe èméjì àmọ́ tó borí ẹ̀mí wa ni pé àwọn alùkìtàbù lọ́pa à ń èméjì àmọ́ ilé tó borí ni pé nínú ẹ̀mí wa hatu halalun irú ẹran yìí náà haram ni ẹran tá ń ṣe èméjì nípa rẹ̀ ṣé bá ní sí yìí àmọ́ tó borí lórí wa ni yahudi àbí náà sọ́rọ́ lọ́pa ẹran yìí náà ni ẹlẹ́ẹ̀kẹta ìfẹ́ tá a bá ń ṣe èméjì àwa mọ ìkaka òborí nínú ẹ̀mí wa fàbẹ̀bí hátú haramun irú ẹran yẹn haramun ni ẹ ẹlẹ́kẹ́ni ìdàgọ́lẹ̀bà àìrọ̀zọ́n ni annazabi hamin ghairi alukitab tó bá yẹ kó borí lórí ẹ̀mí wa wípé àìní tó pa ẹran yìí ó kèé ṣe ìkan náà àwọn alukitab ni fàbẹ̀bí hátú haramun wọ́n lẹ́ran yìí náà haramun lẹ́lẹ́kẹ́ni ìdá àìlímnà ẹlẹ́karùn-ún ni ẹ annazabi hamin ghairi alukitab wípé ẹni tó pẹ̀rẹ̀ yìí ń kọ́ o kèé ṣe tọ́ba yẹn pa abá mọ̀ kéde pé a ṣe èméjì o ìdájọ́ méjì lọ́wọ́ bí ìdájọ́ tá a mọ̀ méjì ni ìdájọ́ tí ó yẹ pé ó borí lórí ẹ̀mí wa méjì ni ìdájọ́ tá à ń ṣe èméjì yìí kan ò borí lórí kan ẹyọ kan ìdá alimna nadhabiya min ghairi alkitab fadhabihatu haramun wọ́n ní irú ẹran yìí ń kọ́ haramun lòun náà mọ̀ jẹ́ tọ́wọ́ yẹn pa abámọ̀ dájúdájú tí ò rúwa lójú pẹ́ tó pẹ̀rẹ̀ yóò kí ṣe alùkìtà nígbà tí ó wà tú báyìí ó ní káàkiri mọ̀ pẹ́ tó pẹ̀rẹ̀ yíyẹ ṣe alùkìtà mùsùlùmí ẹlẹ́bọ ní wàláhì kò sí mùsùlùmí ẹlẹ́bọ níbẹ̀ ẹjọ́ ìdájọ́ máa ń sìn àwọn tó sì béèrè béèrè náà wọ́n béèrè béèrè nípa mùsùlùmí ẹlẹ́bọ ní tí wọ́n sọ ni pé oríṣiríṣi ẹ̀sìn òun ló kún bẹ́ẹ̀ ó lè jẹ́ sí pé ẹni tí ò ti ẹ̀lẹ́sìn rárá àbẹ́ni tí ò kí ń ṣe mùsùlùmí rárá òun ló pẹ̀rẹ̀ yẹn so wọ́n ní tọ́ba yẹ pa abá tí wọ́n mọ̀ wípé kèé ṣe ẹni tí ó jẹ́ mùsùlùmí ló pa àwọn oníṣẹ́ àtibátí wa mọ̀ tó ti dá wa lójú pé kèé ṣe ẹni tó jẹ́ alul kitab òun lọ́pọ̀ ẹran yẹn fàdẹ̀bíyàtú haramu ẹran jíjẹ rẹ̀ haramu ni gbà tó wà tú ó ní tá ti mọ̀ pé kèé ṣe Yahudi ló pa àwọn mùsùlùmí tó jẹ́ lẹ́bọ ni wàlọ́ọ̀yì kò sí ń bẹ̀ eléyìí tó sọ yìí kò sí ń bẹ̀ eléyìí báyìí ìsàbòsí ńláńlá ni ìsàbòsí ńláńlá ni bí ṣé bá ní sìn yìí naam sheikh wa ni fahiya khamsatu ahwalin tahrumu bi thalathati ahwal minha wa tahillu fi halatayn wọ́n ní a jẹ́ pé ọ̀nà márùn-ún ní nǹkan ìpé sí báyìí ọ̀nà mẹ́ta ń bẹ ó jẹ́ èèwọ̀ ọ̀nà méjì ń bẹ ó fi amẹ́ríkà wọ́n ní àwa gbọ́ ní wípé annahum yadbahuna bi sọ́ẹ̀k pé àwọn a máa ṣe kí ni o àwọn a máa pa ẹran lọ́hun yẹn pẹ̀lú wípé wọ́n kàn lú ní nǹkan gbà lẹ́ran yóò bá kú ṣe bá ní sí yìí wọ́n ní agbọ́kún wọn máa ń pẹran báyìí níbẹ̀ wọ́n ní lakinnahum yanharuna dama qabla an lakinnahum yunhiruna dama qabla an tamuta ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí síwájú kẹ́rin yẹn tó kú wọ́n ti sáré ta ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n ní wa hadha yujibu hilla dhabihati madama yudrikuha qabla an tamut wọ́n ní léyìí báyìí ni ó ti sọ ẹran yẹn di ń tà lè jẹ tó bá jẹ́ sí wípé síwájú kẹ́rin yẹn tó kú òun wọ́n ti lépa bá tí wọ́n ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ فالذبيحة حلال واني ارانيكو حلال لأن الله تعالى قال واني تقول مبارك رسولك حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله وما أهل به وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم الله بارك لك ينا وينتي آه للجنب باي الله بارك لك gbàtọ́lọ̀ bá lékẹ́lá wá ka gbogbo àwọn ẹran wọ̀nyí ṣé bá nísìn sọlọ́wọ́ bá lékẹ́lá jẹ́ kó yọ wípé eléyìí tẹ́ ẹ bá bá ẹ̀mí lára rẹ̀ síwájú àwọn ọ̀nà tó gbà kú yẹ bá ẹ̀mí lára rẹ̀ tẹ́ ẹ wá ta ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ síwájú kó tó kú ọlọ́wọ́ bá ni ìtumọ̀ ilamada keitum àfẹ́lẹ́ tó bá jẹ́ sí pé ẹ̀ka ẹ̀mí ma lára síwájú kó tó kú bóyá jábọ́ lórí lórí ibi tó ga wọ́n lù ní nǹkan ni o bóyá mọ́tò lọ́gbà ni o bóyá wọ́n jọ kẹra wọn pa pẹ̀lú ẹrẹgbẹ́ rẹ̀ ní o ṣe bá ní sí yìí àbí àwọn ẹranko abìjà òun náà ni wọ́n àtàkì ẹ̀ ẹ wá bá ẹ̀mí lára rẹ̀ síwájú kó tó kú tẹ́ fi wá dú tẹ́ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ṣòro ẹran báyìí kọ́ so ẹ lè jẹ́ so yẹn ni sheikh ẹ̀rí tí sheikh mú wá mi báyìí nípa wípé tó bá yẹ pé bá ṣe ń pa ẹran ní amẹ́ríkà yìí náà tó yẹ pé wọ́n lù ní nǹkan gbà so síwájú kẹrin yẹn tó wá kú wọ́n tètè lépa bá a oníbà ní tí wọ́n yìí ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ síwájú kó tó kú wọ́n lè lè báyìí ó ti sọ ẹran ẹ̀dín kátà lè jẹ́ so ala kulli hal nítorí àsìkò wa eléyìí báyìí ni fatwa sheikh Salih Al-Uthaymin so a rí wípé nǹkan sheikh Salih Al-Uthaymin sọ mí báyìí òun náà ni ìdájọ́ in tí wọ́n bí wọ́n léèrè ó ní ìdájọ́ àwọn ìlú tí ò ń ṣe ìlú àwọn mùsùlùmí tó yẹ pé ìlú àwọn Yahudi àti Nasara ni tó bá jẹ́ sí pé àwọn ẹlẹ́sìn tí ó pọ̀ ni wọ́n rò papọ̀ níbẹ̀ tó yẹ pé ìrújú pé wọ́n lè pa ẹran lọ́nà tí ò bá islam mu ó lágbára ń bẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ sheikh so sheikh wájú pé wáyé pé ẹran wọn tán bá pa ọ̀nà márùn la lè pè sí ilé tó bá ti dá wa lójú pé àwọn alùkìtàbù lọ pa wọ́n ní irú ẹran báyìí halalu ní kájẹ tó bá ikọ́ dá wa lójú pé ìkànnà àwọn alùkìtàbù lọ pa tó bá ikọ́ dá wa lójú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun lẹ́ran halali ni ẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta òlélè tó yẹ pé à ń ṣe èméjì nípa ẹni tọ́pa ìkánsọ̀ wá borí lórí ẹ̀mí wánu méjèèjì wọ́n ní ilé báyìí haramu ni ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ẹran tó yẹ sí wípé elé tó borí nínú ẹ̀mí wa pẹ́ni tọ́pa elé tó borí nínú ẹ̀mí wa nípa ọ̀nà tó gbà kú ni pé kìí ṣe ẹni tó yẹ kí á jẹ rẹ̀ lọ́pa wọ́n lè nínú àníjẹ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà lè tó yẹ pé ó dá wa lójú wípé kìí ṣe yahoo àti nàṣọ́rọ́ lọ́pa wọ́n nínú ẹni báyìí náà àníjẹ ṣé báyìí nísìnyí so ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ní pẹran fún wa tá jẹ kó jẹ́ mùsùlùmí tàbí kó yahudi àbí kó jẹ́ nasarani tó yẹ bá ní sin tó bá jẹ́ pé ìran àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni masha allah ìran ẹ̀rọ ìran ẹ̀ta ni tí aláǹfààní àti jẹ ni tó yẹ bá ní sheikh sọ́ni òtèmí ni wọ́n ń sàlàyé so àìlè yìí báyìí òun náà dẹ̀ ní gbogbo àwọn afá súnà náà òun náà wà lórí ẹ̀ nǹkan táwa náà dẹ̀ ń sàlàyé nìyẹn pé àníṣe tá a bá ti fi islam rinlẹ̀ fún yàn àníṣe tó máa tanáwádìí rẹ̀ mọ́ tá a bá ti mọ̀ pé láwùjọ yìí àwọn mùsùlùmí ní ń bẹ́ẹ̀ aslu wọn ni pé fi islam wọn rinlẹ̀ fún wọn fi àdáàlà wọn ìjẹ́ onímùsùlùmí tó dúó dédé wọn fi rinlẹ̀ fún wọn a mọ̀ jẹran wọn kí jó fi hàn sí wa wípé wọ́n ti jáde kónú islam nígbà tó bá wá hàn sí wa pé wọ́n ti jáde kónú islam láì ṣe pa ń wádìí wọn tó páyà kùrán ti wà wípé wà látẹjà sásù ọlọ́run bá ní ẹ títí tí bá tí ó fi hàn sí yín láì ṣèwádìí tí ó fi hàn sí yín báyìí wípé ẹni bẹ́yẹn ti jáde kónú Islam tí ò bá tí hàn sí yín ìdájọ́ pé wọ́n lè jẹ wọn náà la máa gbé fún wọn tó bá yẹ pé Yahudi àti Nasara náà ni a máa jẹran wọn yẹn náà àwọn tí ń pẹran fáwa ní àyè ibi táwa wà nílé báyìí ṣé báyìí ti àwọn mùsùlùmí ní pẹran fún àwa mi báyìí àwa dẹ̀ gbà wọn ní mùsùlùmí àfi Islam rinlẹ̀ fún wọn ààdẹ̀ nítẹ̀lẹ̀ máa tẹnáwádìí wípé ǹjẹ́ àwọn tí ń pẹran pàtà ǹjẹ́ wọ́n bìlọ́ǹgì sínú jàmáà wa àbí wọn bìlọ́ǹgì sínú jàmáà wa ìjẹ́ wọ́n wá lẹ́kṣọ́ wa àbí wọ́n wá lẹ́kṣọ́ wa tí ó bá ní sí ìjẹ́ wọ́n kí jímọ̀ lọ́dọ̀ wa àbí wọ́n wá kí jímọ̀ lọ́dọ̀ wa nítorí pé àìwá lẹ́kṣọ́ wa tí wọ́n wá lẹ́kṣọ́ wa yẹn sọ́wọ́n di kèfèrí àìmọ́ wa kírun jímọ̀ lọ́dọ̀ wa kò sọ́wọ́n di kèfèrí àìmọ́ jẹ ìkan nínú àwọn jàmá mọ́sálásí wa kò sọ́wọ́n di kèfèrí àyàfi lọ́dọ̀ àwọn jàbàtà nìkan tí ó bá ní sí wàlọ́ọ̀hì mo fi bá búra wàlọ́ọ̀hì mo fi ọlọ́run tó dá mi búra wàlọ́ọ̀hì ẹni tí ò bá ti bìlọ́ǹgì sára wọn kèfèrí ni ẹni tí ò bá ti lè bìlọ́ǹgì sí ara wọn kèfèrí ni àyàfi tó bá ń tẹ̀yìn lọ́yàkù tó yẹ báyìí ní òun náà lọ́fà ló fi jẹ́ sí pé àwọn ẹran tí wọ́n ń pa láwùjọ wa yìí ń kọ́ o ìdájọ́ ẹran kèfèrí ni wọ́n ń gbélé lórí àyàfi lè tó bá yẹ pé ọmọ lẹ́yìn jàbàtà òun ló pa lọ́yàkù irú àwọn síáka yẹn àbí bọ́lájí yẹn àbáwọn tó bá rí bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹran tó bá pa ẹ̀hẹ́ òun nìkan ni jàbàtà lè fọkànbalẹ̀ jẹ tí ò ti lè ṣe bẹ́ẹ̀ àníṣẹ́ aládébàdàn adéyìbàdàn àjẹran ẹ̀dọ́kùn sáàmbà àwọn tí ń pẹ̀rán bàdàn náà ni kò yẹ báyìí nísìn gbogbo bàdàn àwọn mùsùlùmí nísìn pẹ̀rán bàdàn náà tó yẹ báyìí nísìn adéyìwó wàláhì àjẹran níwó àbẹ́ẹ̀kọ́ ni so kẹ́lẹ̀ bá mọ̀ pé wàláhì ìdítà ìfi jẹran òun ni wípé àgbá ẹnì kankan ní mùsùlùmí àyàfi àwọn tí nígbà tí mo fi wà ń bẹ̀ ni mo fi ń ṣe àwọ̀ èmi ò sí mẹ́mọ́ ń sin o bẹ̀tí mo ń pè yẹn mara mi nítorí pé wà táfi wà mẹ́ ìntàwà náà ìntàjọ se ni so ibà ní ti masala tó kó ti pẹ́ táwọn jàbàtà ti wà lórí ẹni so wọ́n gbá ẹni kankan ní mùsùlùmí kò sí ibi tẹ́lẹ̀ dé lónìí kò sí ibi tẹ́lẹ̀ dé kódà kí ó já wọn lójú kò sẹ́ni tí ń pẹ̀rẹ níwò ju mùsùlùmí lọ kódà ìwó ìlú tó yẹ pé ìsìláàmù borí ń ni ẹjọ́ ọ̀nà sáwọn ìsìn ìlú tó yẹ pé ìsìláàmù borí gan òun nìwó kò sẹ́ni tí ń pẹ̀rẹ níwò ju mùsùlùmí lọ wàlọ́yì tó bá dé wọn wọn ní jẹran àyàfi kọ́ jẹ́ sí pé ó bá dá wọn lójú wípé ìkan lára wọn tí ń bẹ níwò ń ṣiṣẹ́ ní ibẹ̀ yẹn ẹran tó bá sọ fún ẹ pé òun lòun pa òun ni wọ́n jẹ wọn ní jẹ yókù mọ́ kò yí báyìí sísun kọ́lọ̀ bá lékelá kí ó sànà wa ṣẹlẹ̀ báyìí eléyìí nínú àwọn nǹkan tí a gbèrò pé kí á sàlàyé lálẹ́ insha so a ní láǹfààní àti ẹlẹ́ẹ̀kan sí máa nítorí pé iná tí so ó ti kú inshallah ta'ala so a máa tẹ̀síwájú àlàyé tí ó kù ní ọ̀sẹ̀ ní ọ̀la pẹ̀lú gbọ́nà ọba kò ní jẹ́ lórí ọ̀rọ̀ ẹran yóò máa jẹ́ lórí ọ̀rọ̀ al-mujtahid nínú àòsùnwọ̀n àwọn